ونتقل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه ini من منهاج فرقة الناجية والطائفة المنصورة يوتو إني أبكى أبكى أهيرا أهيرا أوكيك هندا أبكى page 37 أنا كرمنا أنفاني أنفاني أنا جنا غاري أغاني توحيد إيه أجل تبديل مريضة كنت ọ̀rọ̀ àkàrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkùtọ̀ hù bẹ́ẹ̀ hàn yàhùn ní ẹni tá a fọ̀dọ̀ kẹta hàrí lè nsán nínú ọ̀bọ̀dìyà tọ̀hù bẹ́ẹ̀ mẹ́ka àfẹ́lẹ̀ ní wọ́rí hẹ́sàn bàtà ẹ̀rọ kà bẹ́ẹ̀ mẹ́yìn tọ̀hù bẹ́ẹ̀ hẹ́sàn ẹ̀yìn ẹ̀ tá a fọ̀dọ̀ ahẹ́sàn náà bẹ́ẹ̀ kúrò kó bẹ́ẹ̀ mẹ́rin yìí náà hẹ́sàn náà ìjọ ahẹ́ ìrẹ́lẹ̀ yìí rẹ̀ bẹ́ẹ̀ kò hẹ̀rẹ̀ wọ́n mọ̀rí yìí ọ̀dọ́ àwọ̀ kọ́lá kúrò kó àbẹ́mọ́nú ẹ̀ ìrọ̀lẹ́wọ́ mọ̀rí ìsáàbíbí ìrọ̀lẹ́ láàrin láà ìlàhà ìlàlá àwọn tó wọ́n kìí náà orí ìrọ̀lẹ́ kìí nígbà ìlàmọ̀ yóò ẹwà kórókún bí maka ẹsẹ̀ àbára ìdíjì ọmọdé ọwọ́ organize ẹ̀hàn náà dáàbọ̀ ọ̀rọ̀ ní ideal personality ẹ̀rọ tí náà kàmà nà bọ̀rọ̀ ní ideal personality ẹ̀rọ tẹ̀sí ìdẹ́nà ọ̀rọ̀ ayẹ́ ọ̀là ẹ̀rọ ẹ̀rọ ìtàn torí dẹ̀mọ̀ ká ẹ̀rọ ìtàn àjẹmọ̀ torí dẹ̀mọ̀ ká yà ní ideal personality yẹn màmá ni káyí tẹ̀wà yẹn ọkọ̀ tá ọkáyí gbẹ̀wò ní ọkọ̀ káyí gbẹ̀ àwọn ọkáyí kẹwọn ẹ̀ńtọ́ mọ̀ káyí tẹ̀wà ìwé màkáyí kẹwọn ẹ̀rọ káyí kojú kọ̀ọ̀kọ́ kọ̀ọ̀rọ̀ pẹ̀lú personality bí o kò èdè àgbẹ̀dẹ̀ náà lè dúró wà ẹ̀yẹ fún àtọ́jọ́ ní ṣàhásíyà alimutazina a good and ideal personality. ìbúra ọdọ ìjọba yín àwọn nìkan àhìkọ̀ láàrọ̀ dàbọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀tọ̀ wọ́n kọ̀ọ̀tọ̀ ẹni tó ti lọ sọ́la nínú sọ́yìn muslim ọ̀rọ̀ tó yẹn lè fi kọ̀ náà rẹ̀ àkọ́tọ̀ ọ̀nà wọn ò fi ṣàhárà àtàwọn mìíràn. àwọn ọmọ ẹ̀ ń nálà tọ̀hún ìdẹ́nà ni ẹni mo dìtò ìjọ ẹ̀nà mẹ́ta ya mọ̀ ẹ́n ní ẹ̀ka ní rẹ̀ sọ́wọ́ rẹ̀ lóní personality ọgọ́ta na yẹ tọ̀hídù magdar ẹni nurse ọkì tọ̀hídù ọrẹ ọmọ ìlẹ́tẹ̀ magdar of the source ọmọ primary source ọmọ ìlàfẹ́ ìyẹn ẹ̀nà tẹ̀hún ọ̀nà nínú alẹ́ àwọ̀ dáhà ọ̀nà tẹ̀hún kọ́ ẹni tẹ̀hún wọn àmà fi wéyà wọn ẹgbẹ́ wéyà wọn pọ̀tí ọmọ kọ́mọ́ wọ́n ní tẹ̀rí gbé sọ́pà ń gbé mọ́ láàgọ́ ìjọ́gbọ́n náà dá sọ́pà nínú ọjọ́ wọn aláàrọ̀ lẹ́rẹ̀ ma sọ́pà pàgbẹ́mọ́ láàgọ́ ni ẹ́ ìjọ́gbọ́n rọ̀pọ̀ tí a rẹ̀ ní kó sọ́pà nínú ọjọ́ wọn àbúkà wọn mẹ́tẹ́ ọ̀rọ̀ dáadé bọ́ ìmọ̀ àkàyọ́ka الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم المهتدون. إن سورة الأنعام àmì ìdìbò ìgbà yìí ọkà wọ́n ní ìmọ̀sá ọmọ wọn kan kéèfà hàfù sẹ́yìn mẹ́ta ní ọmọ mi ní ìwé ìyàwó àwọn kó àgbègbè ní ìjà wọn ní ìjà yìí lé wọ́n ti látà hàfù náà ìgbèrè kọ́ ọmọdé náà èmi yóò hàn náà ní tẹ́jà àgbélé mórí nìkẹ́ yóò ní ìyàwó àwọn náà pọ̀ sí àwọn ilé ìwé ìyàwó àwọn náà nì da za ka mulika da ya ba kan ne in da kai ni yamma ne ko su bi mala amma yi ya bi biya ya nan da ni sunan ne da ka bi fa na ka hin ne ko su bi an yi da ba su da yamma din en yeri en yeri ya ji da ala ne biya ka yi da ni sahihul ah, eh, eh, bukhari wa muslim kaga ya ni sai ko ni na sunan tirmidhi sunan nasai sunan ibn majah sunan bayhaqi سنن الدارمي سنن الدار قطني مسند احمد بن حنبل امام اهل السنه والجماعه إيه؟ مجموع فتاوى ابن تيميه اذاعه زاد المعاد من شمس الائمه امام ابن القيم الجوزيه لا لا ما لا لا قرا الهرب ما حد يريد لا مسمى بابا فانا نحن الله ما قرا هذا مريك وراه تقول تقول ده انا في tọ́lú bọ́ọ̀nù ká wá ọ̀nẹ́tẹ́ na ń pa ọ̀nẹ́tẹ́ tí màá fi wáta wà bíi ẹ̀yà kú yáàbí ìrìnàjò bẹ́ẹ̀ yára ìmọ̀sùn yóò pàtàkì ló kọ́ àmì tẹ̀lú ìjọba ìtàtọ̀ iná lè máa ìrìnà ilẹ̀ ilẹ̀ jù wọn kó ìdá ìnẹtẹ ẹ̀rọ àṣẹyìn náà bẹ́ẹ̀ kọ́ mọ́ nílùú èyí yóò pàtàkì àti kàńgá ìdí ìjọ bí àwọn ọmọ ẹ̀tọ́ ẹ̀nà náà tẹ́lẹ̀ ìgbó wà rẹ̀ lọ́fà àwọn ọba ọ̀gá ọ̀gá wọ́n ta kọ̀lọ́jà ọ̀gá náà mọ̀ pé àwọn àwọn nìkan bí àwọn greek ìyá èyí èyí ni ẹ̀mọ́ èyí ẹ̀kọ́ náà ẹ̀fà táì ọwọ́ náà ẹ̀dọ̀ kàtún kuran ìfẹ́yì wọn bala the president yahudu na bá ti hìbì ìsìnlá fa amma lẹ́kùn hàmùsẹ́t náà yahudu ìlà mákìdá owó ní kẹfẹ́ mílíọ̀nù wallahi sai umma mutum nan na bi iznillah lafiya da nan to sai ba ba ba sai kun kun gana ba wa je mun ko ni an amma wani ko ko ne da eh ẹ̀yìn fẹ́ ti owó nàbà ẹ̀yìn fẹ́ máa ṣe kóni kòní tó lọ nákìdá wọ́n ti wọ́n ti rẹ̀ dán wọ́n akọ́ ìdó wọ́n agbẹni tó rẹ̀ ilẹ̀ dán mọ́ ní èyí ìdìbò ó kó kúrò náà gbé ìrẹ̀ náà tó máa fà ní ìwọ̀n ìlú. ìyàwó ọkọ̀ ẹ̀mù jákọ̀ ẹ̀mù ọmọ yọrọ ta ahụhụ nke nke ihe ole m ka ụmụ mmiri n'ebe mi otu ise mi ọmụ n'ezi abalị ama ụzọ na ha tụzọ ya ụmụ kwere fabdul baadị ha tụ ụkwụrụ ụsa na-arụ na natụtụ ụmụ dami na nyekọ ọbanye ihe sa ịma ahụ dị ahụ n'ike ike gọọmenti onye ahụ

انت وسلم قال لكل ملك هنا ان هنا الله نهارهم اعدهم وجههم بزان بزان مريم صار حرام yíyẹ ní ẹjọ́ àwọn ọdọ́kọ̀ fún mọ́nà láì lórí ìtìlá kó ọ̀nà mà ní ọ̀bẹ̀rí ọkà yára ní ìwé tí yára ní ilé ilé ìrìnà ọ̀rẹ́ sẹ́yẹ̀ lè kúrò sí náà dáa ọ̀nà kata ilé ìrìnà ọ̀rẹ́ yìí لأنه يمنع الصاحب قوة النفسية أقع أقولكم طويل يمنح بمعنى يهبه يهبه أو يعطي طويل أنا أدام في أغنى بنا في أغنى يسوي قوة النفسية very strong psychology نفسية بقى يا ọ̀rọ̀ àwòkátọ́ wọn ahẹ́rẹ̀ ni ọwọ́ akálẹ̀ gbé ra nǹkan ọ̀páàmù wàá nà ọ́ láyé ìhìn náà jẹ wà ní ìwà kò wá pẹ́ ẹ̀kọ́ èyí èyí wà wáyé kò fara báà ọ̀rọ̀ nìkan mà ní fàlà báà ní fàlà ìdí aka ọkà òmùrìkà fatakula mustapatu ẹ̀ ìhọ̀ ìrẹ́ka ọkà aleikum salam. bí ọka ọka ẹni islam náà ẹni sọ àdọ bí ìlú àwọn sáko gbọdọ àgbà kọwọ dín náà hìyẹ dín náà hìyẹ ìyẹn tó ń tà náà ọ àbọ bọkà mọ nàmi àmì dọ àmọ ọ bá sáko bí ẹ lóyún wà ká ẹgbẹ ẹgbẹ kọwọta ẹgbẹ ẹgbẹ kọwọ náà ká mú báyìí wà mí ìlànà ìwé náà ha ìlà. Hailat men, kafira, hailat, tremendous, eh? Magnanimous. بما تمتلي به نفسه من رجاء الله أبوك أمام أنا ليه سيئة رجاء في الله أني إيش يتلا أو مريم أني بيت أو مريم أني بيش يتلا أو مريم láti tẹ́nu ìlú ẹ̀wà ẹ̀kọ́ ìdíjọ́ ẹ̀rọ ìgbàmọ̀ràn wọ́n fi yìí kì í pàápàá ìwọ́ka wọ́n ṣe ìdẹ́gbẹ́ mẹ́rin ìwé ìwé irin náà ṣe dùkù iná mi dùkù bẹ́ẹ̀ àwọn mọ́tò ya báyìí ní dúnyá ya bẹ́ẹ̀ wà á lè kẹ̀yà ń bèrè ń níbi èké náà ìyáwó ìgbé ìtìká ń gbá àhẹ́rẹ̀ wọ́n wọ́n wà nínú ọdọ̀ wọ́n ìdọ́wọ́ ìdí ní sọ́nà yàgbá ìjọ ìyá ìsírí pẹ́kúpẹ́kú ń lèlè ìjọ wọn fi rí ọ̀yọ́wọ́dọ̀ kọ́tọ́ wọn kọ́ra ọ̀ yọ́ sí ìjọ lóńkù yọ́ jẹgẹgẹgẹ yá ìlú bí àmọ́tẹ̀ nìkan máa ń fi yáyà ìwé sport rọ̀jọ́ àfìlà yà ń yẹ pẹ̀kúpẹ́ mọ́ ní yẹ́ ìwé fìwé lẹ́yìn lẹ́sìn ìwé yìí lánàtàn ìwé yìí aláàrọ àwọn ìwọ̀n náà kuma wàtíkọ̀ tó bíyì bíyì ẹgbẹ̀rí bíyì síkọ̀ ìmọ̀ àná bíyì correct understanding bóyẹ ẹ̀tẹ̀rẹ̀ àtíkọ̀ wọ́n ní síkọ̀ ní àdíjì wípé àwọn kọ̀lá wípé kọ̀ ní àdíjì wọn náà kọ́ alhafiz عادل ضابط هناك أني أني تمام الضبط أني يبس أو كل حديث يرسل عادل على كبير عند الجاستس إذا أنت مريء كاكا هي أو كاكا أنت مريء كاميكا هي إذا نبدأ من ميكا أنا لا أنسى ولا أفعل بدأ يوم إما ضابط they are accurate in transmission of hadith أنا كاك تكا بأبارك كاك جهره أكون من جانب التوحيد أعمل يعني such understanding من التوحيد مني ثقة الثقة الثقة به والتوكل عليه دول سعيدين مني حسبنا الله ونعم الوكيل من توكل على الله كان الله وكيلا عليه توكلا لأنه قد توكل على الله والله وكيل عليه والله قال أنا نقول وكيل فما ذاته من يملك وكيل هذا والرضا بقضائه لا يهيه تنزل من يمكا يا يا زميته والصبر على بلائه بيجي تنزل من الأكتين قال أنا من الأكتين استغفر الله bí wíṣọ tí mo sáná yìí ìgbọ́n mi lórí èkó tó. wọ́n ìtẹ̀gbọ́n àmì hàlùkè bí èkó wọn ẹ̀ bí èkó wọn ẹ̀ rí àyà mi bí èkó wọn ẹ̀ kàná kó rí àyà mi ìgbọ́n náà. báyìí pé mo rí ìwé náà bẹ̀rẹ̀ yóò rí kí n tẹ̀ra. àti ẹ̀kọ́ lè yí èyí èyí ní sọ́ọ̀rì tó mọ̀ mí ọ̀nà mi ìwé wọn náà. àbẹ́ mi ní kíkọ̀ tòkìlá wọ́n tẹ̀wọ́ kùlà àlẹ́ yìí. إنما الاستثناء من كل خلقه ده السفار كمان من أمري من جزع because أمري أمري كل تماما الصمد الله الصمد من ما كما فهمان بمعنى المستغنى عن الخلق وعن الكل والكل مفتقر إليه من ما كما فهمان هنا بسام انزل سنة جميلة يعني. an kuma abisa muftakirin wallahi abisa ne ni zai muhi abisa ne ni rage da muhi tabi ko muri an wadaka antum alfuqara ila allah wallahu huwa al-ghaniy al-hamid abba ni ni rage da muri to ko muri ki sai aka wai muri na ga al-ghani na huwa ni ni pisan na al-hamid na huwa qawan an yayi ni ko sun kunce ne mun zuwa mai rin ana mu wari ne wani nan an yi ba na na wa gowa amma na ga to wa ai kuma ta ma ana ta ta ban ta ta ne ya ta ma gowa ne a ta hura wa ne an ta hura wa ne eh a ta ma fuka ne ya irin ne bi bare ori wa ne ta ba wa wa abana ta ari ni ta agaba ni ya gowa mun ko Mala tara jọ́dọ̀ bá nínú ọdún ọ̀ká ẹ̀mí ẹ̀rọ ọmọ but wàláì kọ́rọ̀ yóò rí ìjà náà ndéle èrè ká àrùkọ́ náà fún alhamdulilá agbára ọmọdé ìwé mọ̀ tó mọ̀ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ọmọdé ìfkas àmì ọ̀nà ni wọ́n ti ní ọ̀bùrùn ìlú tó mọ̀ yìí èyí à ń dábàá ń sùn aṣọ ọmọ adánà ń sùn ìjábù tẹ́lẹ̀ bìrẹ̀ ẹgbẹ́ kan kó èdè ìgbẹ́ mọ̀ ní ọkọ̀ èrè kàdúgbẹ́ mẹ́rin kan náà wọ́n yẹ emekwa esere emekwa ihe nchekwa nyerachi anyị na-ebi na mmemme wata anyị na-ebi na mmemme wata ẹ̀rọ lókè ní ọjọ́ ìgbẹ́ orí ọgọ́tọ́ wọn lòdì báyìí kò ń tó yẹ ọmọ orí yẹn lójú ìjọba lòdì náà wọ́n wọn máa bá wọn wọn tó yẹ abẹ́bẹ̀ wọn ọ̀tí jẹ́ ánjẹ́ náà mẹ́ ẹ̀rọ ìrọ̀kọ́ gbogbo ìwọ̀n tàbẹ́ káàrẹ̀ ní lè gbèrú ń kọ̀ ránà ẹ̀kẹ́ káàkiri yìí anamọ̀ náà àgbọ̀wọ̀ mọ́jọ̀ rẹ̀ mìíràn ẹ̀rọ náà kàkà yìí ọba assist umu náà bẹ́ẹ̀ kuma bá wọn rẹ̀ bí part of the umu ọmọ yìí ń dẹ́yìn sàgbọ́wọ̀ náà ń tẹ̀wé umurna na sai ya sai al-istibna an khalqi da kuma ne hawo ni agubban ne ni bi ki ana go ne na la ni ya ba ko ne ya tu de ki ta duty upon themselves ko ne ne ta da ya ana ta horo ba ga ku ga ya ke ni kuma na ya ku ga ga wato sai hot debate ilé kọjá ọ̀dọ̀mí náà náà ọ̀dọ̀mí náà náà ìdílé wọn náà kó ègbé yà mú yàrá náà dákà kọ̀ ipa ìdílé náà wà ní wáṣọ ọkọ̀ àbánibọ̀n ní sẹ́yìn mẹ́tẹ́ yìí kó mú nínú ìṣe àbánibọ̀n ní ara tó àpẹẹrẹ fún un ìwọ̀n ìdá ń pè ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ní tìmí tó ìgbà ńlá ìdí mi ìmẹ́tọ́ náà àbánibọ̀ sáká mi ìpéèrè kọ́ wà ní ìdí náà dáńgbè dèrè bẹ́ẹ̀ kú ìgbà ń bẹ́ẹ̀ àrẹ́dọ́ta náà zai da yanzu wajen na hukumu ai ka ni kuma ina su yana hukumu da fafata ni munafiki ne ko mun da fafata ni da ko na ko jan wannan na sai duka na mun wani lele ta ala ko ya ga mun ya eh ba ba ana eh ya yana àdúgbò mẹ́rẹ̀ èyí wọ̀dá ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ nǹkan nígbà àwọn ní rẹ̀ ọgbọ́n mẹ́ndọ̀ sẹ́ni àdókà ní ìmọ̀ nǹkan náà rọ́nà àkà erékè ọmọ ẹgbẹ́ ní ẹni ẹni rẹ̀ ẹ̀dá pé mo rí mẹ̀tẹ́ àtúntì rẹ̀ náà ọmọ ẹ̀rọ òfin kò kò àyíṣẹ́ ní àbọ̀n àwọn ẹ̀ǹkà àyíṣẹ́ ní àbọ̀n bá bọ́ọ̀lù akúnmí pẹ̀fẹ́kọ̀ lórí bá ibi ẹni wọn lè rí ọ̀rọ̀ ààrẹ̀kà ẹ̀kọ́ àmì pọ́ọ̀lù ẹ̀mọ́ ní pọ́ọ̀lù àmọ́ ìwé ìyá rẹ̀ ẹ̀mí rẹ̀ náà náà rẹ̀ ọ̀sán ni mọ̀ ọ́hùwà ayọ̀ náà ń hẹ̀tẹ̀ bákúṣe jà rẹ̀ èyí náà ìyá náà máa kúkú èyí sójú ẹ̀nà rẹ̀ náà mọ́tò mọ́tò pa mọ́tò kúrakúrẹ́ náà ní ẹ̀nà rẹ̀ náà bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ náà bí منها يوم عباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون umuri yana a cikin nan da huwa kuma kana nan ba nan recent an yi rara ma ka a rabu da ka ba mu zai ma hin on ya hin ne because ila ma ji nan ya ma ji nan zai yi da wani already wani mai dan nan àwọn ìmọ̀ kàtúfẹ́ àwọn ìmọ̀ ìdọ́kùfẹ́ lọ́kẹ̀ mọ̀ fẹ́ràn náà ní tàbí ìbúrẹ́ àádìgbèrè ìkọ̀ náà ṣe bàtà èyí ní ìdọ́kùfẹ́ ìkọ̀fẹ́ náà ẹ̀rí ààrẹ kàrọ̀kẹ́ ẹ̀rí ibi bàtà rẹ̀ ìfọ̀nà náà ẹ̀rí gẹ̀gẹ́ bàtà gẹ̀gẹ́ èyí mà ọ́ ìmọ̀ àti ẹ̀yìn àmọ́ ẹgbẹ́ wọn ní kọ̀fẹ́ ìta ọdọ́ máa dọ́dọ́ náà rẹ̀ ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ ألف لام ولا لا لام أما يا يا بني جيدا سماه لما هو الرأي بيعني منه أنا التوحيد فهو راسخ كالجبل الله أكبر بمعنى فهو ثابت كالجبل أنا التوحيد أو كابل الله ليجي تأتي أفهم في أتابع فإذا نزلت به مصيبة ibi mutum da yake take hannun katinka sa la rabba kashfaha da ku murya shi ka sai ku wani walam yasal al amwat zalik an ita ne shi anyayi ana la shi including da ke mari sallallahu alaihi wasallam ala an ta murya ka eh an ta murya yayi da hoya dina na yayi an hoya mutum na da na hoya ra sai an dike na inna lillahi wa inna amwat ya kumba yoka anya na ikatinde na itoe mji ya wajini alawo anya na ka ere yote ajin au kati kile kijani da kasiri ya kile kengele abi abi kile ni ya makabo anida abana abo kabo kabiri yawo ko mhm شعاره قوله صلى قوله صلى الله عليه وسلم orí àmì sẹ́lẹ̀ tí ìdúró ètò sẹ́ẹ̀sì lórí àmà ìsẹ́rì lè ìdúró ń tó múrí ń tó múrí tàbí àdúgbò ní ìmáàmù tó rí múrí dára tó sẹ́rì èyí àṣà àìta fásitàlélà ọkọ̀ mi tìjú wà pèsè àmì wà pẹ̀gún mọ́ ni bí èsì sẹ́yìn dé mi orí ìṣe ìmọ̀ sí ìràwọ̀ mi ìṣe èyí àṣà àìta fásità ìdílà yóò sọ gbogbo nìṣẹ́ ń dé lóyún ó kọ́ tó yẹ àbẹ́kọ̀ rúgbù wọn wọ̀kọ́ ní wùtà ààlà àti ọ̀ríkà ọlọ́mọdé àká ní fúrẹ́tù lọ fúrẹ́tù lọ náà ọmọ rẹ̀ ní fúrẹ́tù fúrẹ́tù yunus ọ̀sán fúrẹ́tù láàmì ẹ̀yẹ́ ní mistake wọ́n náà rí fúrẹ́tù yunus ẹ̀tẹ́ àmọ́rẹ́ wọn ọmọdé

wọ́n máa ń gbé láì ní ọkùn tó máa ń tẹ̀lú asas ọlọ́run foundation sanúgbà àwọn pàdéjì ọba àwọn ọlọ́run olóòtú al-ẹ̀kọ́ brotherhood iṣẹ́ ẹni kàbẹ̀wọ̀ ń yàrá wọn náà wal-musawat iṣẹ́ ẹni kàrẹ́ ẹ̀mẹ́ bẹ́ẹ̀ àánú yóò become yóò di same people yàrá wọn yàrá bọ́ọ̀ náà kúgbà tó sọ̀hóhà ẹ̀rọ ọ̀gọ̀ wọ́n lọ́nà kúgbà tó sọ̀hóhà àbá ọ̀nà mọ́là wọ́n mọ̀ àmọ́ ìmúrẹ̀ wọn náà yẹ̀sọ̀ àrùbù máa fi dúnìá máa rí ìfà kọ́ ìmúrẹ̀ wọn náà bí àmì yàá ní àrí yàá dàrú bí wọn náà rẹ̀ hmm? ẹ̀wọ̀n náà ẹ̀rọ dàbí àgó àwọn ọ̀nà ìyọ̀dá ẹ̀rọ ìlú ilé islam yóò gbèrò kó yóò gbèrò sí lakùndínukún alámìdáhùn kàánù alámìdáhùn náà hàn yàrá bá ti sáma lọ tí sáma sáma wọn ní kúrò rẹ̀ mọ̀dọ́ kàkà inú bùrọ̀ á omínkùn wọn ní nà tábùdú náà ìdónilá yàrá kànáàkù èlò yìí máa ń rà wù àti sọ́nà wà hàn kẹ́ ní àwọn bọ́wọ́ ikọ̀ àwọn ẹ̀kọ́ nù ya kama kore yi dan berika àti banṣíà ya kama kore na ẹ̀rọ ọlọ́dọ̀ àti sọ́mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ mọ́mọ́rí ìnáwó àbí ṣọ́wọ́ mọ́ ìnáwó ẹ̀rùwọ́ ọ̀dọ̀ yóò gbọ́ra wọn tọ́l after that kafar bikum bí kama ọ̀rẹ́ rẹ̀ ní quran kafar na bikum ya ma kama ọ̀rẹ́ rẹ̀ ní kuma wàdàdà bẹ́ẹ̀ nana wàbẹ́ẹ̀ na kọ́mọ́n adáwa wọ́n gbàgbọ́ bọ́ọ̀lù mẹ́ẹ̀ná kama ọ̀rẹ́ rẹ̀ ìsọ́nà àbáwà báwọn ni yẹn wọ́n gbọ́gbọ́ àtọ̀yìn rẹ̀ ìdí èdè rẹ̀ hátà tó omi bí láhì wáṣà ẹni jẹ́ sọ ìlànà mọ́dàn ọjọ́ ara àbẹ́yẹ ní ìkòyà nù ọmọdé ìkòyà ní wàrà àtọ̀wọ́ ní tẹ̀hídù wà bá tẹ̀hídù ní wọ́n ní tẹ̀hídù hakikiyya توحيد الله في أسمائه وصفاته وألوهيته وربوبيته ní ọ̀rọ̀ tó wọn mú ní torí ibi àlèébí wọ́lì kìdáàmù wọ́lì bàkáù wọ́lì mahalabatu nílẹ̀ àwọn àdìsí wọ́lì kìyàwó bí yìí wọ́lì ìrọ́dà ní ọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ní torí gbogbo eré ni àlèébí ìmúlẹ̀ àrà èyí tó ní tìǹ náà yára ìmúlẹ̀ àrà wọ́lì kìdáàmù àmọ́ kìsà wọ́lì sọ́nà àwọn kọ̀dé ìgbèrè omori ìgbèrè lórí ìwọ̀n ọgbọ̀n alkida mori ìyàn ọkọ̀kọ̀ omori ìwọ̀n ọkọ̀kọ̀ ni alkida mori ìyàn ọ̀gbẹ̀dẹ̀ omori ìyàn ọgbẹ̀dẹ̀ ni lọ́yà kan omori ìyàn ọkọ̀kọ̀ ni wọ́n awọ́lú wọ́n awọ́lú wọ́n rẹ̀ jẹ́ tíjọ́ هل أنت أعلم عن الله الواحد القهار أنتم من ملائكة الأول والآخر imam al-qayrawani ana min sharhi risala ana he sharhi risala min sharhi risala an sharhi risala min fatuhu rabbani kai fatuhu rabbani ice yi ya sai fatuhu rabbani ita sharhi risala dare mi sharhi risala na hin samar dani an imam al-qayrawani ne ìjọ àgbóhùn náà kàrí huwa al'awwal wa laisa li awwaliyatihi ibtida'un wa huwa al'akhir wa la li akhiriyatihi inqita'un ọkà huwa al'awwal umuri wọ̀nyí na number 1 kuma na mọ́ na mọ́ yan wa laisa li awwaliyatihi ibtida'un en wannan ba na nufin yana wai kai ebola na an yi ta yana ba ka wani ba ko eh ara yare yana ba wani ọ̀rọ̀ àfọ́ ọ̀rọ̀ nọmba wọn ní nọmba wọn náà mórí ọmọ yẹn ẹlẹ́ ìmà ẹ̀yìn ọ̀gbẹ̀tẹ̀ ọkà wọ́n wọ áhù òmúlẹ̀ ọ̀rọ̀ wọ̀dúnà mọ́ yẹ ló sì bí ayẹliyẹtìhì nkẹtàùn àhìrìyẹtìhì nkẹtàùn ìtòlẹ́fẹ̀mù tòrìfẹ́lẹ́ náà báyà bẹ́ẹ̀ kúrọ́ nù yẹyẹ ẹ̀wọ́n ẹ̀wọ́n náà dáná ọ̀rẹ́ ẹ̀bí ìrìnlẹ̀ gbọ́n lẹ́kọ́ ní contradiction ní àkídà wà lọ. ìmáàmù kọ́ ìrọ̀wá ní ọmọ náà ká inú sẹ́mọ̀rì dání bí tìjọ́rì ní ànámọ́ àkọ́dùtẹ̀ yìí bẹ́ẹ̀ tìjọ́rì ọ̀nà dọ́ọ̀mù <laughs> eré kàdá ọ̀rẹ́ kà ìjọ́rì àṣẹ because ẹ̀mí mìíràn ní àkídà tìlẹ̀ àṣẹ الإبانة عن أصول الديانة للإمام المتكلمين الشيخ الأبو الحسن الأشعري رحمه الله عباكبة الأشعرية يعني يكرم بروح العالية مقدمة هي مقدمة ابن رشد قرطبي يوم أهدري أجمعي أكيد جنزلين من من يا يا يا يا يا يا يا يا يا warware a kansu hmm? <laughs> so ita ba zaba wa nanya a kusa a tawhidu a sasir ikha wa mada wa nisayat idan yana shaura ya kai da wani yara sai yana shaura ka yi musawa ta yi the same person da aka aka nanya is not tawhid sai yana shaura har yayi nan tawhid sọ̀rọ̀ àti dàrọ̀ àwọn ọmọ àwìn àwọn náà àti láìláìlá àwọn ọmọ àwìn. akúkú bí yòó nínú ẹ̀rí nígbà ayé àbàjẹ́ yìí náà àwọn ọ̀nà àti láìláìlá ọ̀rọ̀ ọkà àti inú ní ọ̀gbìn láti láìláìlá ọ̀dọ̀ wà nínú mi. bẹ́ẹ̀ náà dáná olùwẹ́lẹ̀ ọ̀rọ̀ ṣé wọ́n yìí bẹ́ẹ̀ kọ́ àmì subhanallah alhamdulillah wàlá ولا حول ولا قوة إلا بالله العلي عدد مالنا وملء مالنا وبما تواليت لا لا لا لا لا Èmi náà bẹ́rẹ̀ sọ màá ní èyí ló ní ẹ̀jẹ̀ gbogbo ní ẹ̀bì kan. Ilé ìlú ọmọ ilé ní ọkùnrin lè. Ọkùnrin pẹ̀lú ọmọ nìyẹn. yani ce da dauki ne ce ya wurin hawa o ko ya nan ran ne hormon mu o ko ya nan ran ne hormon mu la ilaha illallah ne ka hmm la ilaha illallah ne ka wa ka ka na mata hmm la ilaha illallah qawl wa amal aya annatuku bil lisan ko ثابتة بالقلب والعمل بالجوارح حتى إن إمام القول وإمام الشعر فلانا ملايك عنه أوكا لا يكمل قول الإيمان إلا إيه إلا بالعمل ولا قول ولا عمل إلا بالنية ولا قول ولا عمل ولا نية إلا بموافقة سنة مثلا أكو عاك لا إلا الله بقول الإيمان بقول لا إله إلا الله ما كواني أنا كواني من ẹni mẹ́rẹ́ àtúbọ̀ àdúrù fánà ilé ẹ̀kẹ́ ní ayé mẹ́rin àbẹ́ mẹ́rin yẹ́ àbẹ́ ẹwọ ìmọ̀mù kọ́ ìrọ̀wá ni ẹ̀fúgbà ìrọ̀ àmọ̀ wọ́n fẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ wà ó bẹ́ kọ́ ìrọ̀wá ni níbi àdúrù fánà ni wọ́n mú yẹn na ẹ̀gọ́ akakọ́lá ọlọ́ọ̀lọ́kọ̀ mẹ́rin ẹ̀rùwé èkì bá wàrà níbi وعاصم مقرهم لا إله إلا الله لا إله إلا الله لا مالك إلا الله لا خالق إلا الله لا معبود إلا الله كو أظن هذا أن فهم العهي أظن كتا إلا الله كو أظن هذا يا من اسم مقرر أصير هذا فعلا مثلا سيرة دعي دعي ما يدعي دعي don ọka wala kawlu wala amal illa biniya baba ta mun ka on ina ta ga ga san ko da bai mu tun wan wa ka la ilaha illallah ne ko kara wa sai ko ni la ilaha illallah amma da yan ne ga ne yan da ka gori ya ba yan da ka gwa aure ya yan da ka gwa wa wa da bai ke ma yan sai an da na ta ne wa ga gumi wa yan da ka wala kawlu ولا أمل ولا نية إلا بموافقة سنة وكو هذا هذا لا إله إلا الله آمين هذا مثل لا إله إلا الله كو بعد ذلك لا مسوي لا حسن مقام دوري رين إذا أقولتان بعد ذلك من إذا فوق أتكو ọkà bẹ́ẹ̀ ni ránfààrù ẹ̀yìn láìláìlá àkẹ́yìn sẹ́yìn ẹ̀mú kọ́ iná bí mo wà fọ́kọ̀tì sùnmù ẹ̀mú ẹ̀yìn kọ́ńtò mìíràn àgbáwọ̀ wàbàjẹ́ mẹ́rin àjùkọ̀ láti láìláìláì ráàrẹ̀ rí mímú ẹ̀ẹ́dọ́ ọ̀gbọ̀dọ̀ ọ̀hún wàkàtí láìláìláì ẹ̀mọ́rẹ́ kàtí láìláìláì ìyàrá mẹ́rin àwọn aláhìẹ́ wọ̀láhìẹ́ wọ̀nàmà wọ̀láhì lẹ́yìn ìjàlá ókè ìjàlá ẹ̀yẹ́rẹ́ ẹ̀ tún yà ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀nà wáṣẹ́rin lè dinar wọn kọ́tọ̀ dinar ọmọ mílẹ̀ kí ìyá lẹ̀ ní torí mọ́ lọ́gbọ́n lórí kẹta bẹ́ẹ̀ kàtàbà kí ẹni bọ́ bí rẹ̀ ẹ̀ẹ́ ibẹ̀ ni wọ́n jẹ́ hàn ní one thousand as far as ọkọ̀ hàn ní ìyàtọ̀ náà rẹ̀ àwọn ìṣẹ̀dá kí. kọ́ ọ̀dọ́ náà bàbá èyí ni èyí ọdún mi èyí ọlọ́jọ́ alẹ́ ilé ìyàtọ̀ sílẹ̀ wọ́ọ̀tì nígbà ilé ọkàn wọn àwọn náà ti rẹ̀fẹ́ dáàlà dáìsẹ̀ dáìkan kó àtàkọ́dún kò sọ́là wọ́n èyí ìgbé ilé ìdì náà náà láwọ́ ní ìhìn so ìfẹ́ ìwọ́n ní kúrò ahùn ìsọ́lá àbọ́nà ìrẹ́bẹ̀ ìrẹ́ ọkàn ọkàn ọkàn sáà mẹ́lẹ́ bẹ̀rẹ̀ ńlá ìmọ̀ afẹ́kọ̀tù súnmà tí àbí ilé ní ìjọ́là ẹni ní ìmọ̀ afẹ́kọ̀tù súnmà ìjọba àmọ́ àbẹ́ẹ̀sá ìmọ̀ ọ̀rọ̀ àwọn sẹ́yìn problem wọ́n àbúrẹ́ àti anijara ndo nan na hatu umuri ya sai rai risala wurin rai kan kusa a gure sunna alaha to an jira min risala zai wuri hadisi sai ta wuri ingantattu hadisi sahira eh hadisi mai inganci lafiyayye hadisi na ke sahihar ta nan da lafiya ya nan muka tafi don da risala kare ya bai bi na da ke risala idan wara kwadaje a hawa da man ne mu bi ayi ne mu ne ya su mukarar musu ya ko mun koma zuwa ga hadisi a ba wa ya zama hadisi sai ya zama tun hurar wata ta yamma na wannan ya san mukarar ntumuri ma na ọ kaka ni wòlíì ọmọ ni wà tọ ọ angana ni dàgbé sàdùgbòlù bẹẹma bí sàdàpọ̀ zàtì wà báyọ̀ ọkà náà hóró sọ̀rọ̀ wọ́n ti tẹ̀ ẹ́ mà náà nsọ́lù ni kìtàbù wọ́n sì nà. Oh, oh, oh, Allah ọkà sẹ́nà báyìí kò tẹ̀wíd ọ̀nà kàzọ̀lọ́ nyàrá wọn tẹ̀wíd ọmọ ọ̀rẹ́ mi kàzọ̀lọ́ nyàrá wọn lè anahu láyé sinihu lè ẹtì báyìí an yẹ tẹ́fẹ̀dẹ̀ báàdùn báàdùn arbàdùn nínú náà àgùkù tẹ̀wíd láyé sinihu ọ̀ pàlíd ọ̀ aláwo abẹ́ náà ẹtì báyìí abẹ́ náà sẹ́yìn tẹ̀wíd an yẹ tẹ́fẹ̀dẹ̀ báàdùn báàdùn arbàdùn nínú agbára ọmọ ọmọ èyí gbọ́nàmù ní àbẹ̀ ẹ̀kọ́ ọba ẹ̀rùn kó ìwọ̀rọ̀ tẹ́ ó sì dẹ́kẹ̀ wà nípa ìlú ìdánwòrán náà kọ́ ẹ̀kọ̀fà ní àwọn àdúgbà nínú nǹkan ni a akọ̀rọ̀kọ̀lá lábíyá láwọn kọ́ ọkọ̀ lábẹ́ ẹgbẹ́ ìmọ̀ ní ọkọ̀ agbáfẹ́fẹ́lá lákọ̀ọ́kọ̀lá akọ̀rọ̀kọ̀lá ẹ̀ẹ́dọ̀mọ̀ ọ̀tá ẹ̀yìn ọlọ́run jẹ́ tàbí tàbí tàbí náà bí wọ́n máa jẹ́ ọ̀tọ́ ọ̀rọ̀ ìjáwò ọdún mílíọ̀n náà kan straight aláìsàn kọ̀ ọ̀háfù muslim àwọn ọmọ ìlà kọ̀ ọlọ́lọ́ okúnmọ̀rẹ̀ ìkúnmọ̀ ìjọ àwọn ọjọ́ àrùkọ̀ mọ́ nípa ìwé tún nípa ìwé ó tún nílò ètò ìwé sọ́nà àkùnrin àwọn fẹ́ ìrìn àwọn ṣèìtánì àbáwọ̀ ṣèìtánì àyè ló dákọ́jọ́ ìkọ́mọ́rẹ̀ ọmọ ìsáhùn lẹ́nu. فالألوهية لله وحده ìgbẹ́ náà ní tẹ̀síìdì olórí ẹ̀gbọ́n náà tẹ̀síìdì ká bẹ́ẹ̀ dọ́ka ètí lè ní èyí jẹ́ òrùbí àwọn èyí òrùbí àwọn jáwò òrùbí àwọn bí adọ́ka àdọ́sánà ìsanwó-àrí oníwèébi ẹgbẹ́ náà lọ́wọ́ lábẹ́ náà wà ní òmórí ẹ̀kọ́ náà hmm? hmm. ọmọ wo tẹ̀síìdì of allah alal ibad èyí fún ọ̀kan náà bí adọ́ka àdọ́sánà ní tẹ̀rẹ̀ ní òmórí àwọn èyí ko ana mu da mu ta ga mun sai umri ya man ko dan bi reciprocal wa ran da muri ya af'al al ibad ala allah o ko amal uluhiyya na duk aba ka yana wa zan lanan da da muri o yan tsaka ka so agar eh misal ka sa ki abdi al uluhiyya in ta ga sa ke amma ka hakikan wa da ku sala wàtẹ̀rẹ̀ ọ̀nà wọn àtàlẹ̀ ìhìrì ìmà na na sí bísí ìkẹta ìgbàmù láìpẹ́ bá àìkọ̀ ọ̀nà ni ọmọ ìgbìlẹ̀ ọ̀tà ń bẹ̀ kọ̀ láàrín kẹkẹ̀ rẹ̀ ìyá ọkọ̀ láàrín kẹkẹ̀ rẹ̀ ọkọ̀ ọ̀nà ọkọ̀ tẹ̀gbẹ́ yẹ́ ẹ̀rọ ìlàkọ̀tẹ̀ ìgbọ́dọ̀ kàkà alimalu akbar bùkọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀nà ìkẹtẹ̀ rẹ̀ ó lọ náà kẹkẹ̀ rẹ̀ ẹ̀kọ́ ìlú wọn ó wọ àwọn èrò àwọn ènìyàn tó ọ̀ ìgbà àwọn yìí lẹ́kọ̀ọ́ ní àwọn ènìyàn tó ọ̀ ànàkẹ́ni wọn yẹn lẹ́kọ̀ọ́ fèsì ni ànàkẹ́ni máa yà àǹkà yìí máa problem that is the root of materialism sáà materialism náà nàá fà wọ́n believe that the nucleus of human existence is nothing but material. Hmm? Àbẹ̀wò lórí wọn around material wani spiritual end da ke uh, hayatul kauniya ta nauni wani hayatul ai eh, rauhaniya ruh spiritual wani wannan nan to aka eh, yi an mutu eh, fa ɗan ohun ya yi misala kan yi an fi mutu sulafa ne ne ka za su sa gabawa adi ibn hatim radiyallahu anhu kuma na adi ibn hatim wannan da bayin an fi mutu ka su cross a ba su cross gabawa da ka ita ka zo اتخذوا أخبارهم ورهبانهم أربابا من دون الله مثل ما جاء من القرآن إذا ما رأسي فابني أتي باستني أنا برا أمري بها هكذا bí abúlé ní hàtì wọn ránú ọmọ ìbọn ìrọ̀rùn ní kọ̀ọ̀bọ̀n ọgọ́dẹ àwọn kan mìíràn tàbí tòjú àgọ́dà ẹ̀yẹ pé lọ́kà wọ́n máa kẹwọ́ lọ́mọ nìkan tó mú wọ́n máa kẹwọ́ mi. àwọn ìbọn ìrìn ní bọ̀tà sáájú gbọ́n náà náà wọ́n rẹ̀ dọ́là wọn ìwọ́n náà wáṣọ bí islam wọ́n mọ̀ kẹ́ mi dọ́kà hàn nípa nípa ẹ̀ ẹ̀mí ìfẹ́lẹ̀ mọ́rí mi haram ẹ̀mí halal ẹ̀mí dọ́kà hàn àndé ìfàfà mi ìfẹ́lẹ̀ mọ́rí mi halal kàánù ẹ̀mí haram ọ̀nì kàhàn lè ìgbà fà mọ́ kàhàn ẹ̀tẹ́lùkẹ́ ìdádọ́tì ìyá ọmọ àwọn ọkọ náà ń kọ́ hàn وأولي الأمر منكم أن أولي الأمر ده من شرط كان فإن تنازعتم من شيء فردوه إلى الله ورسوله أبو دم يشاء فيه كان هذا ما كذا أطيع الله وأطيع الرسول ده مريض يستطيعهم من وأولي الأمر أو أطيع الله وأطيع الرسول وأطيع أولي الأمر أين إذا طاعة لا يرى أولي الأمر ولا بد أن تنهض طاعة الله وطاعة الرسول قرآن كيف أمري آياتي قرآن umar ya na tuke mun da hanka ta samu ati uba ta rasul ya odu lam da minku abu kuma ya ka haka ta wa in tana ta bi shay'in farduhu ila ta'ati Allah wa ila ta'ati rasul dan murka zalika hayrun wa ahsan ta'ida eh kun ta'ida zan ta ga ta mun ba tuni nan zalika hayrun amma ne da mun wa ahsan ta'ida and that's the best explanation so far yan mara ko ga ka idan na yan na wata nan ba tuni yan eh,

أنا ملك أعباء منهم لكل جعلنا منهم شرعة ومنهاجا على شرع لكم من الدين ما ما ما نريد شريعة شريعة شريعة من القرآن نقول أما أنا كنا بتين شريعة كي أنا بتين شريعة أنا بتين زي حقيقة so حقيقة من ده يا أنا تواه متوهيد أقول أبو إنتوا يا كوسي baka yi kofiri ya zama wasa sani shirku ya zama shirkul mawadda ayin na habba isa ya zaba su ya maka bi kofiri ya wasa sani umuri a kan tanu eh eh ayi umuri a kaman ka ayi tun da ka isa ya zama wasa sani amma ojú ilé ìnira níbi báwò àmì ojú ilé ojú ilé ìka wọ́n ẹ̀rọ amúra wọ́n náà tẹ́sẹ̀ làmúra wọ́n náà tẹ́sẹ̀ làmúra jẹ́nà. àmì kàṣẹ tọ́ ọ̀rẹ́ kàṣẹ tí wọ́n lè fi ọ̀nà aṣọ ní àwòrẹ́ ọkùnrin wà ó ka ọmọ ìwà ọ̀rẹ́ wà ọ̀rẹ́ náà ọkùnrin wà ní náà kan wíwà ọkọ̀rọ̀ ọ̀kà akọni náà bẹ̀rẹ̀ ha yẹn mọ̀lùkì yá mi sọ́kọ̀rọ̀ náà rùn ọkà yẹ kọ̀rọ̀ ní orí ọ̀rùn lórí ọ̀rọ̀ kọ̀ bàhùn rẹ̀ tẹ̀lé ìwà afẹ́ ìkúrọ̀ ká ọ̀rùn lórí ọ̀rọ̀ kọ̀ bàhùn rẹ̀ tẹ̀lé ìwà afẹ́ ìkúrọ̀ ká. wíwà ọkọ̀rọ̀ ọ̀kà akọni náà bẹ̀rẹ̀ ha káàrọ̀ náà fi sẹ́rù orí ọ̀rùn náà kàtẹ́ẹ̀tì náà ilé yẹn mọ̀lùkì yá mi ó ti ti ti rẹ̀. ilé yẹn àìsàn ó sì ń jẹun kùlù to aisha hantu ne yake ya kaka yukhsharu nasu yawmal qiyama khufatan uratan gurla yawmal qiyama na hawa wato uratan da bola wa ina ho khufatan ne na sada tawo gurla da bola wa jami'u ne wala na na jini in amma amma ma hawa da rawa wa sai ba ya ka kai ai ko na da rabi kenan an ta zai yi zama mutum a hannun tun kasa an yana nuna wata an zai zai da bai jiyan yan an yana yin kan nesa a ɗan gari ku zare dukkan kuku dogi ebi ne zai da wani tuwo mai yana rike yana kaka an yana gani ne ɗaya zai kuma kuma zuwa sa an yana wata kafin kwanci yana ya sirrin mar'in ahi akwai na abalai zai faru a yana ramin وأمه وأبيه دي بابا بيه دي أنا بيه وصاحبته دي رسل بيه دي رجل بيه سنة لكل امرئ منهم يومئذ شأن يبنيه بقى فرق بين من سورة سورة المعارج قو سأل سائل بأذاب واقع للكافرين ليس له دافع من الله بالمعارج تعرض الملائكة وروه إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا أراه أنا أنا كثير من والله إليه